أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه والجميع من والاه بلسان إلا يوم الدين مع بعض أيها الإخوة أقول لكم السلام عليكم ورحمة الله وبركاته أنا أقسم أبكي دعوة أبكي أدوكي نان يبع شو أبكي نيرو أقول لك يا الله أكيد أنا أسمع شو عندي لأدوى محمد àwọn àti ọlọ́run bá kí wọ́n tẹ́ ẹgbẹ́ wọn jẹ àwọn sọ ara ọlọ́pàá àti ògùn ọ̀pọ̀dá àti gbogbo àwọn ẹni tí wọ́n fi dáadáa tẹ̀lé wọn tí tí ọlọ́pàá náà sọ lára owó wa àwọn ọlọ́nà wọn lọ́wọ́ aṣọ orí mú gẹ̀ẹ́ báyọ̀ káàkiri láàrin wọn wọ́n sì jọ orílẹ̀-èdè àdáàrin wọn wọ́n tẹ̀lé náà ẹ̀yọ́lùsọ lọ́wọ́ gẹ́gẹ́ bí ilé àti àtàfọ́ alálẹ́ lẹ́yìn pàtàkì ti ṣe tọ́látò ìṣà ìta àti ọlọ́pàá àti ṣọ́lá oṣùláṣí ọlọ́pàá àti láìláì ọlọ́ wá ṣe ní òkúfàdà àtàfẹ́ tó kọ àti àwọn àtàkì òpẹ́ ọgbọ́n ìgbà kíra sí àkàfọ́wà òun náà ni kíra sí àmàtí sọ̀rí ìwò sọ̀rí ìlàrọ̀pẹ̀ ọ̀nà dáwàbà lọ́dọ̀ ọlọ́run táàfi jẹ́ nírí gbogbo anáà láfẹ́ jẹ́ nírí àwọn tí a tó lẹ́ nírí àtúgbọ́mù àwọn ẹnìrì nínú àwọn ẹni wá ní òun náà ní kí àwọn ṣẹ̀gbọ̀nlá ọwá sí inú ọ̀nà ìlú mẹ́fà wọ̀nà olùbẹ̀rẹ̀ ni àlòrò yóò ká sí òṣùlú òyẹ́rọ̀pọ̀ ìkàtọ̀ ọ̀yá wọ́n ní àdùwàlá bí ẹ máa ń ṣe lábàrá tó yẹ ń ṣe yìí wọ́n máa fi á èèyàn kúrò bákan náà àdùwàlá tí a máa ń ṣe orí máa jẹ́ sára bí ipa ẹ̀ṣẹ̀ ìrẹ̀lẹ̀ àwọn àkà àbí ìdìkan fún wa tó tún wọlé ìfún wa àbí ìdí fún wa Àdíjì àmọ́ra tí ó tààrà a ní amòrólù. Amòrólù yìí, bó ní àbàjàjà àṣùlàmí, amòrò ọmọ àbàjà àwọn tàbí ìwà. Àbáyìí túwẹ́ fún wa, kí ìsìláàmù tó dé kí ni ipò náà wọ́n jẹ́ àmọ̀ pé kí ìsìláàmù tó dé ìlú lọ́kà ò ipò jẹ̀rí àwọn bẹ̀rẹ̀ àwọn ní ipò jẹ̀rí rí àwọn tó kó sínú àkọ́kọ́ ní pé gbogbo ẹni bá ń fẹ́ lórí jẹ̀rí rí ọ̀nà àbòlówà inú àbòlówà àbùtù ìjìlá fi jẹ́ ìdìbò wa lọ́sẹ̀lẹ̀ àwọn ẹni olórí iṣẹ́ náà yẹ̀rẹ́ ní máa jẹ́rẹ́ àdíkì ní tó láti fẹ́ padà sí díkà àwọn àdìkàdúwádúwá tàbí kàmẹ́rin wa. àwọn iṣẹ́ náà yẹ̀rẹ́ ní máa ṣe àwọn náà ni àwọn tó yàtọ̀ pé wọ́n ìyá àkókò náà àwùjá ṣẹ́rí gbogbo ìyẹ̀kúbá níwà jẹ̀rí lára kò ní sí náà òṣàlómọ́sì àdúgbò àdúgbò ti màláìkà àdúgbò ti omi àdúgbò ti àjẹ̀nà gbogbo ẹni tí ò bá ti ṣe náà tó dá pípé ipá òun ló lè jẹ náà òun ló ń rìn kí láwa pé ẹni tó ti wà fún orí dúdú àwọn ẹgbẹ́ láwa pè àwọn tí ò dájú ìwọ́n arákùnrin kan tí ó bẹ̀rù mọ́ta nígbà tó ọkọ̀ arákùnrin yìí àwọn bá fún kankan àwọn asọ́rọ̀ àbá wa àmọ̀rún bún àtàkẹta aṣòlàdé nígbà tó ọwọ́ fún kankan àwọn yìí wọ́n ní láti àwọn ìdájú káwàjú wa mọ̀hámá àdájíjẹ́ ìkàmílá sí pé wọ́n farapamọ́ kí ló pa ìfarapamọ́ wa látara ojújà àti inúnu bíbi àti bóòbá bóòbá ogun lẹ́gbẹ̀ tí àwọn èèyàn sọ́mọ̀ ọba rárá ní mọ̀hámà sí tí wọ́n tó lù rẹ̀ pàlẹ́lùwà mọ̀hámà sí àti ìbá tẹ̀lé lé láàrin wọn nígbà tó wọn náà wá ní báyìí àwọn àwọn ayọ ẹlẹ́kẹ́lẹ́ ọba àdúwà Muhammad tòlú àdálá ọwọ́ lè rí pé tàbíọ́ na áńtà tàbíọ́ mo ní ìtọ́jú ní ní ma áńtà túmọ̀ sí tó ṣe pẹ́ áńtà ò máa áńtà ilé máa túmọ̀ sí tàbí ọkùnrin kí ló dáwọ́ ìyá ó sì máa túnmọ̀ àtàmì ọ́ torí pé máa ń tàbí ọmọ ń túnmọ̀ mẹ́rin ọlọ́dẹ àwọn òbílá ilẹ̀ ṣe ìtọ́rọ̀ sí pálápẹ̀rẹ̀ náà lọ́nà ọlọ́dẹ àwọn òbílá ilẹ̀ ṣe ìtọ́rọ̀ sí pàkíwú máa tọ́ bá lọ́wọ́ ní ẹ̀sì ìta ọlọ́dẹ ẹgbẹ́ àwọn tó bá wù yíká ọdún ní ìlànà òbí máa bẹ̀rẹ̀ tí máa máa ní wù wù ẹ̀ka alẹ́bùwà mọ̀hánà àdẹ́bíwá káàrùn wípé àdẹ́bí ọlọ́gbò ẹni tí wọ́n bèèrè yí pé kí ni ìkẹ́ sí aláàfíwọ́ ọgbọ̀ngá àdẹ́bíwá káàrùn wípé ìtọ́rọ̀gbà fíwọ́n ìdílẹ̀ àti wípé ọlọ́ọ̀kọ́rùn-ún kó wá àbúkọ́ òun wá láti wá ní káwọn ẹ̀rọ sí kí ni ọmọ ẹ̀rọ kò sí pọ̀ ẹ̀sìn mọ̀ pé ìmọ̀ àjọpọ̀ ẹbí pọ̀ nínú ọ̀nà ìyàn ẹ̀sìn wa ni bí mo ṣe dáhùn ẹ̀dá sísan náà ní ká àjọpọ̀ ẹbí pọ̀ náà jẹ́ kí ìjọba lójọ́ rẹ̀ ó yà káwọn ẹbí ẹ̀kọ́ ta burú sí ọ ògbọ̀n tó yẹ lọ́kọ̀ ọ̀kọ̀ lẹ́sì láti máa ń sọ pé gbogbo àwọn àfáà kí wọ́n ń gbé máa ń rìn

náà rí ṣọ́rọ́pù ìdí ṣe ìwé bákan náà kí àwọn èèyàn kan lọ́pù lẹ́yọ ọ̀kan tó ti máa bọ́lọ̀ bá wá òògùn ìlà ìtúlé méjì. bẹ́ẹ̀ ní pé ẹni yìí ṣùgbọ́n yìí ó ń béèrè tí òbí lọ́wọ́ dání lọ́wọ́ àjọ àwọn àbáyé tó oníbìrì àkọ́kọ́ ẹni bẹ́ẹ̀rẹ̀ nítorí kó lè bá ṣe gírí kó lè bá ṣẹlẹ̀ inú oníbẹ̀ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni máa wà jẹ́ o àwọn oníbẹ̀ẹ̀rẹ̀ tó ìdáyé ni pé àwọn tí wọ́n bẹ̀ẹ̀rẹ̀ nítorí pé wọ́n fẹ́ fi ọlọ́run ṣe yẹ̀yẹ́ àti ẹ̀sìn ọlọ́run àtẹ̀lẹ́dùnmọ́ màmáma gbogbo àwọn bá wọ́n ẹni wá ní fàkúrútù láwù ó bá sọ bẹ́ẹ̀ pẹ̀lú àtọ́lá ló lé fọ́pẹ̀lú máa àgbà àgbà àgbà ìtọ́ ọba torí ẹ̀ tí ó ní kó máa tó fò títọ̀ kó sì máa tó gbogbo ìyàkó rẹ̀ kó máa kọ́ gbogbo ilé bákan náà táwọn èèyàn sì fún ọlọ́ ọba ní

mọ́nà bí inú èdè tó ti di àtúgbogbo àwọn ní fún ọlọ́run kẹrí bí o bá jẹ́ lọ́rọ̀ kò sí kan sí ẹgbẹ́ wọn ayé láti ní àwọn tó ń pè àwọn ní ọmọ ọlọ́run kódà àwọn dáadáa pé ọmọ ọmọ lórí àwọn tó ní wọ́n ní bàbá èyí ní ìsìn orúkọ láti ní ìsà òbí èyí tẹ́ tó pé yìí bàbá ìlú ní ìdájọ́ àpòlọ́bá bàbá ìlú ní ìdájọ́ àpòlọ́bá gbogbo àwọn tó wá ń ra ọlọ́pàá náà ẹgbẹ̀rún tó ń lè lọ́wọ́

lórí ìmọ̀fẹ́ ẹrú ní ọ̀wọ̀lẹ̀ wọn náà. àti náà tó wá gbà lórí ìpèsè tó ń wà yìí ẹrú ti gbà bákan náà àwọn ọmọ bí i ẹni wá sọ yí pé wà máa tàbí ní àwọn wá sí yàrá àràbẹ̀rẹ̀ ẹni wá tẹ́rí ọmọdábí tó bàbá ní wà máma láti lò kí ààrẹ ní sọ̀rọ̀ yìí òun àti àbúbá ní ìdíjì tẹ́rù lábúbá ní ìfẹ́lẹ̀ àtàrẹ́bì ọ̀rẹ́ ni wọ́n kí ní sáà lábó lélé ní àti ògùn àkókò tẹ́ kọ́nà fọ́nà tó ń jẹ́ náà tó ṣe láàrẹ́bì àbúbá bí àti àrẹ́bì wọ́n tẹ̀ bá rí ìlú kò tó ìlànà ìlú ìṣàlẹ̀. Láti máa ń sọ pé kàràbà láwá ní àwọn ìwọ̀n sọ fún àìlú ó lè ní ìjọba òrùn lọ́sí àláwọ̀ kààlá ánìyàn ẹ̀rọ sọ. Tó ní ilé àbáfi ló ṣe rí kò tó ìlànà fún òṣàlẹ̀. Kàràbà láwá ní àwọn àwọn sí àwọn ẹgbẹ́ ní àwọn ọlọ́dúnwá láti lè pàṣọ́lá àbúgbà àwọn láti lè pàṣọ́lá àbá àwọn àyè lórí àbíkọ́lì lórí àbúgbà àwọn bàbá àlòkù. أمام أهل السنة والجماعة طبعا كانت الصحابة كلا أخوة رضي الله تعالى عنه كما قال لكم في الإسلامي شري أو في الإسلامي هو لوتي أعجل ما يقول عني صحابة أبكي صحابة nínú tí ó fi mọ̀ bí ẹgbẹ́ sí yìí tàbí aláwọ̀ ọlọ́pìlà aláṣọ ìfàkàṣọ́ pé ọgbà ọrú subhanahu wa ta'ala maka sọ pé Allahu azza wa jalla ìjọba ló gbọ́ lóòrùn tó bá dárúkọ àwọn àrẹ́sì ọlọ́run ta bá fẹ́ sàbọ̀mọ́ fún wọn kí lápọ̀ á sọ Tàbátì dárúkọ àwọn àrẹ́bí ọlọ́run fún kílọ̀kọ̀ àrí ìṣọ̀dá fún ìwàṣọ̀dá. Orílẹ̀-èdè orílẹ̀-èdè. Ẹ máa mú òun. Tọ́mọ́rọ́ dárúkọ Sọ̀háábà àríwá Mohammed. A ti tàlẹ́ òfà mọ̀nà. Kílọ̀kọ̀ àkọ́kọ́ Sọ̀háábà ọlọ́run tààrá ìyá rẹ̀ kọ̀ọ̀kan torí pé lẹ́yìn ọlọ́run àwọn tó mú ga nípò lọ́dọ̀ ọlọ́pẹ́ta ní àwọn àmẹ́bì lẹ́yìn àwọn àmẹ́bì àwọn tó mú ga nípò lọ́dọ̀ ọlọ́run àwọn pẹ́ta ní àwọn mọ̀háábà tàbáyàbá rẹ̀ mọ̀háábà kí á fọ rọ́bìyàn mọ́rùn-ún dáadáa àyẹ̀wò tẹ́lá tí wọ́n lọ́rọ̀ tó ṣe ṣe lọ́wọ́ sọ̀háábà ìta fún ọ̀dọ̀ fún àpẹẹrẹ níṣẹ́ wọ́n dárúkọ ìmáàmù náà yìí àti rọ̀hìmọ̀lúwà kí ló gbé rọ̀hìmọ̀lúwà kí ló gbé rọ̀hìmọ̀lúwà àwọn àgbáwò àwọn ìmáàmù náà yìí ìsìn rọ̀hìmọ̀lúwà wọ́n náà tó wọ́n dárúkọ àwọn àbáàkà àgbáwà tó ti lọ nílẹ̀ táwà yìí irúṣẹ́ ìtùnà àríwọ̀lúwà Adam Abdullahi Alalori أبشيخنا المرهوم كمال الدين العددي أبشيخنا المرهوم أقول ما أبدا عليه الكتاب اليوم إنسى ومولي برحمه الله أبي الله يرحمه تابير دماغ الله عليه تأمره آه إن صبر رضي الله تعالى إسواه وتعالى فأرجو سيكي صحابة طريقة إسكتور الله صحابة قلت لي àwọn tí ẹ̀sìn ti lọ sọ̀hábà lọ ẹnu wá fà á àwọn tó lọ sọ fún wa mú wà tó kò wà náà

òun wà lọ́ra ìdájì ní tó ní jẹ́ ẹrú ó wà bọ́ sí ọmọ ìdájọ́ sí kí òun náà ní àbò kí ẹ. ìgbọ́dọ̀ sí ìbáyà ẹni ní mílíkì máa yà á rẹ̀ sí àwọn olóyè òbí ní àwọn ọ̀dọ́ àbọ̀ ìjà sí ní bẹ́ẹ̀ sí wọ́n bá ní ta ni ọkùnrin ní àbúgbà fèsì tọ́lá níta lóbìnrin àkọ́kọ́ tó ọmọ bàbá àdúgbò níjà tọ́lá níta ní ọmọdé tó ọmọ bàbá tó jẹ́ àkọ́kọ́ tó ọmọ bàbá àdì àfàwọ̀ àyè tọ́lá níta lẹ́rú tó ọmọ bàbá àdì àfàwọ̀ àyè olùwàbẹ̀ òṣìṣẹ́ nígbà tẹ́lẹ̀ ni wọ́n sọ báyìí fàkóńtù ìní mọ̀tẹ́lẹ̀ ọ̀kẹ́rà ẹni wọ́n sọ́rọ̀ wà sábà nígbà tó já sí wípé àwọn tó ń bẹ lórí ẹ̀sìn tó ń wáyé àkókò àti ìdáyé èyí náà tí mo máa ń bá ọ̀ yìí tí mo ń bẹ́ẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ èyí náà wọ́n ṣe rí ìlú òkè ṣọ́ Sallallahu alaihi wasallam. ṣẹlẹ̀ àti wọn mọ̀hánmà àwọn ilẹ̀ ẹ̀kọ́ ọ̀run ọlọ́run yẹ̀ ní pé wọ́n ó fún oòrùn rọ̀ sí aláàánú ẹni tí ó orí wá gbé kí ọwọ́ ọ̀tún ó wá gbé kùránì sí ọwọ́ òsì ó wá gbé wọ́n pé tó sọ dáa lẹ́nu òbí wọ̀n bá sí ìlú kan níbi láyé ìrọ̀lẹ́ àkọ́kọ́ rẹ̀. Ìlú ẹ̀kẹ́ yìí ní pé àlẹ́ tí ò jagun láyé rí kó wá já sí pé Hamilton wọ́n ló dà. Gbogbo ọdún náà lè jà láyé àrà àbúrú àti fá àlẹ́jà torí bí ọkùnrin méjì ló We have defensive war an offensive war. Gbogbo ọdún ti jà láti ẹwà pa àwọn nínú àwọn mùsùlùmí. Gbogbo ọdún ti jà láti defensive war. Wọ́n ni wọ́n kan fẹ́ ó wá láti gbogbo ara rẹ̀. Àwọn ọmọ ti ẹ̀ ó ẹni tí ọ̀sùn kí wọ́n á kọ́ bí. Wọ́n á kọ́ bí tí wọ́n á kọ́ lò. Bọ́lá polisi akọ̀ọ̀dún akọ̀ọ̀dún ilé ẹni ti rí àwọn èèyàn lọ́wọ́ pọ́ọ̀dù ẹni tó ti ẹgbọ́wọ́ ya million naira tó bá túbà láì lójú nílé olùkọ́ ìpẹ̀lẹ̀ tó kà ẹni wá tó bá wà

kí ni ọmọ ẹgbẹ́ náà ní ìlú látara tí mo sọ fún àwọn èèyàn wọ́n fúnlẹ̀ lọ́wọ́ yìí wọ́n ipò tí mo wà èdè náà fi ní ọ̀nà ìyẹn pẹ́ta ní ọ̀nà ìlọ́gbọ́dẹ̀ wù mí wọ́n ti fúnlẹ̀ lọ́wọ́ Oṣù Màtìkíríà tí wọ́n dára bá wá ń gbà ní kí ó gbàgbẹ̀ ìwọ̀n náà. Wọ́n fúnlẹ̀ mọ́ ọ̀rẹ́. Lábàá bẹ́ẹ̀, olùdíkòrò olùdílérí àdéhùwárí wà dáadáa bákan náà wọ àwọn èèyàn gbogbo nínú wa wọ àwọn èèyàn yìí tọ́tẹ̀ yìí àbúgbàtí gbogbo náà wà báyìí ní kúkú ìtọ́ni wọ́n fi gbogbo náà ní àwọn olóògbé máa àwọn náà gbogbo àwọn sọ àbá tó ti gbà fún wa wọ́n gbogbo ọdún wọ́n rí kí ẹ̀rọ pínlẹ̀ kan tó bàbá jẹ́ sí yìí lọ́pàá sọ̀rọ̀ àdéhùn

wọ́n ti mú ṣùgbọ́n àwọn ọ̀fẹ́rẹ́ rẹ̀ wọ́n fi ẹ̀jẹ̀ ẹ̀rí ti kọjá lọ tó lọ́wọ́ àwọn òṣèlú ẹ̀rí ìbí kan ṣe tó ẹ̀rí lọ fún wọn ìsì ààrẹ yáàbí ẹ̀yà àdé yáàbí lọ́kọ̀ àwọn ìṣọ́yà ìyàwó عمرو ومر لو أجلت حال ياسر فإن موعدكم الجنة أشياء سنوه يوم ìdúró pé àpá fún olèṣe o àtúntẹ̀ bá ṣe ti mú ẹ̀sán ní àlùjọ́nà ní o àwọn èbèrè burúkú yìí wọ́n sì lọ di ọkọ̀ àárò wọ́n sì lọ di ọrùn náà wọ́n sì lọ ọrùn náà dé bí pé tọ́lá ní ẹran bí alábẹ̀rẹ̀ ṣe máa ń yọ ayẹrẹ

tó fẹ́ ṣe wá àti báwọn ènìyàn kó kọ́kọ́ ṣe wá àfárá ilé rẹ̀ náà gbogbo ọkọ tó fẹ́ ṣe wá àbáwọn mẹ́ta kọ́kọ́ ṣe wá àbúkú ìyàwó rẹ̀ náà gbogbo ìyàwó tó fẹ́ ṣe wá àbí fáwọn ìyẹ́ta kọ́kọ́ ṣe wá àbáwọn ọmọ tó ń gbà sí ẹnu bí ó gbà sí ẹ̀yìn ara rẹ̀ yóò gbà sí ara rẹ̀ yóò wọ́n ní àbí àdúgbò tó wà ní wà láàrin rẹ̀ láti three days kan ní ìsinmi wọ́n láti láti seven days kan ní ìsinmi wọ́n láti láti four days kan ní ìsinmi wọ́n láti láti four months kan ní ìsinmi. àwọn adéyẹ tí wà lọ́dọ̀ rẹ̀ ìyàwó yóò kírun ọmọ yóò kírun bí ò bá ilé sọ fún wọn ìwọ náà tó wà nìjẹ náà torí wọ́n pọ̀ padà àdéyẹ lọ bá àwọn adéyẹ náà tó wọ́n wà lọ́dọ̀ rẹ̀. Àwọn ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ní ìtàbí àwọn tí wọ́n bá ti gbọ́ nípa àmì. Kọ́t Zọ̀láńtù tó bá ti gbọ́ yìí tó ti jáde kú ní òwú yìí, fàájìlì dẹ̀sí ìgbàjọba tó ṣe wà láàrin. Kí ni ọ̀rẹ́ wà tó sọ̀rọ̀ yìí? Náà, ó bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ tí bá ti jáde kú ní mọ́kànlọ́ sínú Màdínà táyé lèrí táyé èrí ìgbà ní nígbà ìwádìí ìjọba wà bàrẹ̀. Wọ́n rẹ̀ wá tó lè sọ̀rọ̀ máa sọ́lá, kọ́lá pàtàkì ìdà áàdì yìí ẹni wá ní òun wá lọ báwà ní òun bá ń ṣe yìí o bá lè ṣe sọ. Àbí ọlọ́run àlá subhanahu wa ta'ala tó bá tún ti ọ̀la á tẹ̀síwájú lórí àdéhùn ọlọ́dà máa tẹ̀ lórí dáadáa ní ìparí ṣàmà òmìnir tàbí òṣòlò àwọn tàbá bá rẹ̀ lórí àìgbàwẹ̀ ní ọ̀gá tó bá jẹ́ 14 áfíríkà tí lọ sá tó bá jẹ́ sí 15 tó bá jẹ́ agbáta ní 14 15 àwọn àtàrí bá bá rẹ̀ tàbí 14 fi sí òjò ọlọ́ òṣù ládàá tọ́lọ́dá àwọn olóògbé lókàwọ̀ ẹ̀rẹ́ ẹ̀kọ́ ládàá ẹni tó bá rẹ̀ fún ọdún kan lóṣù ṣùgbọ́n dáwò ní ọ̀nà ìrọ̀lórí ọ̀nà àti òtúnla àwọn òṣèlú dáàbò orí ẹ̀wà tọ́ ó wá sàtọ́lá di ọ̀túnla wọ́n fi fún ẹlẹ́ni tó ń bá rẹ̀ rárá sí ní ọdún kan olùdókòwò náà tó gbé láyé lórí àwọn tó bá wá ń sà láyé ẹja sí ní ju kí á kà wọlé bákan náà ọ̀nà ìyá òjòmá gbogbo ẹ̀tọ́ tí a máa ń fún gẹ́gẹ́ òjòmá ẹja máa bàjẹ́ ìlànà ọwà náà ẹ̀jẹ̀ ara tẹ̀lé pàṣẹ kọ́ ẹ̀ àti ọlọ́run àtẹ̀jọ́lá kó lè bá bàbá náà tẹ̀lé ọkọ̀ ṣùgbọ́n láti ẹ̀ka gómìnà wọ̀n lè láti ẹ̀ṣẹ́ wa ń da ìyá ìyá ńlá asọ̀nà ṣùgbọ́n ṣùgbọ́n bàbá náà wọ́n á lè wọ́n á lè wọ́n á lè wọ́n á lè wọ́n á lè wọ́n á lè wọ́n